pé júmọ́ à ọgbà máa ń sọ fún ayé pé àníyàn náà ló yàtọ̀. wíwẹ̀ ìwẹ̀ yìí nílà àdàtú pọ̀. bákan náà táwọ̀ yìí tó dá nínú aṣọ wa a máa sọ fún àwọn tá a jẹ́ oníṣọwọ́ nítorí ká má mú aṣọ tuntun wa lọ́wọ́ lásìkò tí màá bá ti tó ká ṣe rárá bọ́ síbì kan káàkiri ń bí aṣọ àgbàjúmọ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí ìbùkún náà ló tó gbé fún wa kọ́dà nínú iṣẹ́ wa. Mo mọ́ sọ àwọn ti sọ fún wa pé náà àwọn pírátíkà tá a fi rí dáadáa. Kódà ẹni tí èsì Mùsùlùmí gan-an yóò tún fẹ́ràn rẹ lórí nǹkan ẹ̀sìn yẹn pé à ah, lásìkò ìrànlọ́wọ́ ti dé èsì ọlọ́run ba rẹ̀ sẹ́sìn èsì ṣeré wọ́n tún máa jẹ́rìí pé èyí tó ń ṣe òun gan ló fẹ́ rí sí àwọn tó yẹn jù. ó ti sọ fún wa rí arákùnrin kan bẹ ó ṣe ọwọ́ ni ṣe ká ṣe ẹ́ńgìnì mọ́tò ọlọ́ngbà fún púpọ̀. nígbà wọn ló sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ṣọ́ọ̀bù ló sọ̀rọ̀ yìí. ó ní tó bá ti ń ṣe ẹ́ńjìnì mọ́tò lọ́wọ́ ó máa ń plé àyàtúrúkẹ́ àti kùránì lẹ́gbẹ̀ẹ́ bí bá ti ń ṣe. Báwọn akéṣe mùsùlùmí táwọn bá ti wá dé àpá kẹ́mítọ̀ máa ń plé tó bá ti ṣe ẹ́ńjìnì lọ́wọ́ ẹ̀ láti tó tàbí láti máa fẹ́ rẹ̀ o. Nígbà wọn rí pé ẹ́ńjìnì tó bá ti ṣe tó bá ti fẹ́ ṣe wọn báyìí. Tí wọ́n ti kẹ́ni ẹ́ńjìnì wọn máa ń dúró. Wọ́n ti rẹ́ pé ṣùgbọ́n wọ́n máa lé ìpè mọ́ra wọn nígbà tó ṣe pé lẹ́yìn bá ti mójú tó lọ́wọ́ ba rẹ̀ sísìn wọ́n máa rí pé ẹni yìí súnmọ́ lọ́hùn ẹni bá sì súnmọ́ lọ́hùn náà lọ́wọ́ máa ń ṣe kí o lọ́wọ́ máa ní kó máa láti yọrí torí ìdí eléyìí ẹ jẹ́ kí ẹ̀sùn kó máa hàn nínú àwọn ìṣesí wa ń gbogbo ìgbà ara rẹ̀ náà ni pé àsìkò tí màá tó ẹ lọ kí jimá ẹ tara wa là ká má fi àsìkò tó ọlọ́run ti ọmọ Ferrari ọlọ́run ó sì máa wọ lẹ́yìn náà á tún máa níbùkún á máa lágídá ọ̀rọ̀ wa ó máa tún lójútùú púpọ̀ sí i ju ti tẹ́lẹ̀ lọ àbẹ̀lẹ̀ ìgbésí ayé ọlọ́run mẹ́tìrì dàrú o. bákan náà káṣíṣì ti lọ jẹ́mọ̀ a bá ti dé jẹ́mọ̀ àìsàn ti kankan má tí màmá bá ti gorí nígbà sódà tí màmá bá ti gorí nígbà àyè máa pàṣẹ ṣùgbọ́n àádákẹ́ àmọ̀ gbọ́n tí màmá òun wí Bákan náà àti sọ fúnra wa pé àwọn àkókò kan bẹ nínú ojoojúmọ́ kájí kájú àwa ó pọ̀. Gbogbo háàlù tó wù kó lè ká wa mọ́. Àgbẹ̀ni, oníṣẹ́ ọwọ́ ni, oníṣẹ́ ìjọba ni, dírẹ́fà ni. Kọ́lá ó lè má gbà ọ́ láàyè tí kò dòkólẹ̀ bọ́ ọ bá ti wà bó ti kọ́lá bó ń ṣe lọ́wọ́ òun náà máa bẹ̀ lọ́hùn. Ṣé wọ́n kàn láti bẹ̀ lọ́hùn? Máa bẹ̀ lọ́hùn orúkọ ànábì sọ fún wa pé àkókò kan bẹ ní ọjọ́ ìjọba ẹni ọba ti dídí àsìkò náà ti bẹ náà ìtọ́wá béèrè lọ́dọ̀ náà ọlọ́run fi lè lọ. àsìkò náà pàtó wọn wá sọ fún wa láti pọ̀ láti wá ti ṣe. wọ́n ti lẹ̀gẹ́ sí pé àwọn afá gbìyànjú wọ́n kàn sọ fún wa pé ó fún mọ́kọ́ jẹ́ ẹ̀yìn áfírì sí Madrid. nígbà tá a bá ti áfírì tán sí Madrid yìí tó tó ìyẹn ló bá rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ká tó jáde torí pé ọkọ̀ máa kọjá sí pẹ̀lẹ́ ní àsìkò tí wọ́n sọ wípé lẹ́yìn bá ṣáájú alákòókò náà báyẹn máa ń gbà ìdí rẹ̀ dáa náà pọ̀ ládùn àṣìṣe ẹni bá mọ kùránì ká kó ka kùránì àgbájọ lọ sórà tó lè ká ìrọ̀jọ́ ìní tún lóore tí wọ́n pa ó sì dá ìlànà tànẹ́bì mu ṣe látúfà nẹ́bì lọ́pọ̀lọpọ̀ àbẹ́lẹ́ ògbà àwọn sọ̀rọ̀ yìí kọ́nà kó ṣe nírọ̀ wà kó sì dá níjọ́sìn. Ah, pẹ̀lú ìyọ̀nda lọ́wọ́ a ó tún máa tẹ̀síwájú lọ tẹ̀síwájú sóràtù Mariam eléyìí tá à ń bá kọ̀ wá. Aya tá a ti máa bẹ̀rẹ̀ lẹ́nu ni aya ilé ìkọ̀kàlé ní ogójì. Ibi tí ọlọ́wọ́ bá Allah tó ti tó fẹ́ máa bẹ̀rẹ̀ ìtàn ànábì wa Ibrahim kọ̀ wá. Nínú súrà yìí, ọlọ́wọ́ bá àlékè ọ láti ka ìtàn méjì fún wa ọlọ́ọ̀bà ni kí ọlá ń pa ìtàn fún ànábì náà ní sallallahu alaihi wasallam nípa ànábì náà ti dà yé ńgbà náà ìtàn tọ́lọ̀ bá ti ń pa fún ànábì ó wà àlùmọ̀ náà ló fi kọ́kẹ́ kọ́ mẹ́. ó ti pa ìtàn ànábì wa Zakariya àti ọmọ rẹ̀ tí ànábì wa Yahya ti pa wa kò náà ló fi bẹ̀rẹ̀ rẹ̀. lẹ́yìn bẹ́ẹ̀ ó tún pa ìtàn ìyá Maryam tó bí ànẹ́bí wa ẹ̀yíká táwọn kan kù ní Jésù ọ̀pá fún wa ọ̀pá ọlọ́run kalẹ̀ lámọ́lẹ̀ lè pé eléyìí níta òdùkú nípa mẹ́ríàmọ̀ kìí sọ táwọn ìsọkúsọ táwọn èèyàn ń sọ o abẹ́rìnkà kìí ṣe ìtànsọkúsọ táwọn kan sọ. nígbà àwọn tí wọ́n ti sọkúsọ nípa ànẹ́bí wa ẹ̀yíká aṣọ níbi òní ìpínlẹ̀ wọn ni àwọn Júù wà kàtífà nijar arákùnrin kápẹ́ńtà àti kájọpọ̀ fọ́níṣọ̀ sẹ́rọ̀ àlejòọlá kúrẹ́ láti wá ran Màríà lọ́wọ́ nígbà tí ìrọ̀bí dé tó wà pẹ̀lú ẹ̀. arákùnrin yẹn sẹ́mi pé kí wọ́n sọ nípa rẹ̀ ní wípé òun ni ẹni tó bá Màríà àgbèrè tó fi ti kẹ́ni ó ti bí ànábì wa Ìsá ọlọ́wọ́ bá lè kó ra ìsìlámù ẹni fún wa yìí pé ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون eléyìí ni ìtàn Ìsá eléyìí káwọn èèyàn ń sọ ìsọkúsọ nípa rẹ̀ tí wọ́n ń sọ iyèméjì nípa rẹ̀ tí wọ́n ń sọ nǹkan tí ò yé wọn. ẹ wá wọ̀rọ̀ ká ànábì Ìsá náà ti sọ ànábì Ìsá ni ẹrú ọlọ́run lè mí o kọ́dọ̀ abẹ́rẹ́ nǹkan. ó ti wá àti fún ẹ pé tọ́ ọlọ́wọ́ bá ọ̀kan tuntun náà ni ẹ máa ń ṣe ó òun náà lọ bá tèmi náà o. kókó wa fẹ́ sọ ìtàgé fún wa ìyẹn ní ànábì wa Ibrahim àti bàbá rẹ̀ náà. eléyìí wọn máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ àwa tá a lóbi láyé ọlọ́wọ́ àbíọ́ gbogbo àwa tá a lóbi láyé yálà ọ̀kan ni àbí méjèèjì náà ni lọ́n já sí àgbàdà pẹ̀lú wọn o ọlọ́mọdé akọ́kẹ́ lára wọn o òbí pàtàkì púpọ̀ o nínú tọ́nà ọba àlejò lábẹ́ mi sọ̀tàn yín fún wa bàbá anabi wa Ibrahim ẹlẹ́bọ ni anabi Ibrahim anabi ọlọ́run ọ̀rẹ́ nìkan ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ ká mọ ìpàtàkì òbí títí wù kó gbogbo orú ìtúwù tóbi ọjẹ́ láyé gbogbo orúwà tó ń kọ́wà lọ́wọ́ òbí rẹ. kódà láì ń wá àwọn ìwà tó máa ń dójú kíyàn ó ti bí ọ ti bí ọ náà àdánwò ti ẹnu àdánwò ti ẹnu kò sí pààrọ̀ kò sí kẹ́lẹ́ kò sí pààrọ̀ ó ti bí ọ ti bí ọ náà àdánwò ti ẹnu bọ́lọ̀ lọ́gbọ̀ ayé náà nù ó sì wá mánéjì ẹ̀ ó sì láti jẹ́ náà ó kù sọ́wọ́ rẹ̀ bó ṣe mánéjì òbí o bí ọ̀hún bó ṣe láti jẹ́ náà ó kù sọ́wọ́ rẹ̀. ángẹ́lì tàṣíkàtì tó wá sọ pé ẹni tí òbí rẹ̀ tó wá jẹ́yàn dáadáa ẹlẹ́sìn ọlọ́run ni ó tún bẹ̀rù ọlọ́run kò sí wàá kò sí má rí kò kò sí rí má lè kankan lọ́wọ́ ẹ̀ kó o tó wá bẹ́ẹ̀ sí kó bí arúgbó ẹ̀ kó o dúdú látara ẹ̀ ọ̀nà wo ló tó fẹ́ gbé gbà tó fẹ́ sórí ibú látara ẹ̀. ní ìdí eléyìí ká lè mọ pàtàkì òbí ọlọ́wọ́ balẹ̀kẹ́ ọláfẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ìtàn yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نسيا إذ قال لأبيه أبت إذ قال لأبيه أبت تعبد ما لا يسمع ولا يبصر ولا يبكي أنت شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا náà bá bá àlejò ọlọ́run tó mọ wa nínú àwọn àyà yìí ọ̀rọ̀ tó wáyé láàrin ànábì wa Ibrahim aleyhi salatu wa salam àti bàbá tó bí tó sì ṣe gẹ́lẹ́bọ ọ̀gá àwọn ẹlẹ́bọ làwa tó kà lẹ́yìn Ibrahim kẹrì àwa wa ni nínú òpò dúdú òfófó ti jáde. Àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ń kọ́. Bàbá bàbá rẹ̀ ọ̀gá àwọn ẹlẹ́bọ nílùú Rọ́tà. Ìyẹn nínú àpọ́nlé ọlọ́ ṣe fà nẹ́bì tọ́lọ́ bá parí lọ́ọ́ gbèdé àwọn ọ̀gá kẹ̀kẹ́ mẹ́ta bá ṣe fún yàn èèyàn mọ̀ ẹ́ kí n ṣe mọ̀ lágbára lára kó o ṣe sì ní máa sí fún yàn gbà mí èyí ò ní mọ̀ ṣe pé èèyàn mọ̀ wípé àníkò bá bá rẹ̀ láyé kí ló bá orin ọlọ́ọ̀rí ṣe fò ó tẹ̀lé rí bàbá abẹ́rẹ́ ìjọ orin ọlọ́ọ̀rí ṣe fò tó ṣe wípé bàbá dáadáa ni bàbá rẹ ni ṣùgbọ́n ọmọ ìyẹn ọ̀rọ̀ wà ní ojú kékeré yóò bí ọmọ wa bàjẹ́ pé ah ọmọ tó ti ní èrò dáadáa lára ẹ̀ mo ti ní èrò dáadáa pẹ̀lú ẹ̀ kódà ọmọ ìlú tó dàgbà náà kó jáde láyé ṣùgbọ́n tọ́lọ̀ torí ẹ̀ pa kọ́mọ́ bàtàrà ẹ̀ sójú ibú ni kọ́mọ́ bàtàrà ẹ̀ sójú ibú torí pé yóò gbé àwọn kẹ̀kẹ́ kọ́ ọ tó ò nira láì mọ́tì amẹ́yọ́ máa ní ìtọ́jú fún ọlọ́sọ bàbá rẹ̀ lẹ́lẹ́bọ lẹ́yìn nígbà tá ìsọ̀ bá dé nígbà tá ìsọ̀ tó lágbára bá dé nígbà mo bá dé ọ wá sí ilé wọn ọmọ wa gbé sáré káàkiri ọ̀padà lọlé ẹlẹ́bọ ọ̀padà ẹlẹ́bọ kó bá rọra. ìtọ́sẹ̀ lò ní ìtẹni tó kú ònú fìlàmù lẹ́yìn àdáwò tó bá náà ó wá sí rìn ó sì léyà ìgbàgbọ́ rẹ̀ ìgbìmọ̀ ọlọ́wà bíọ́ àti ọkọ wa láti sílé àtàbí kí àgbọ̀ wò sí ní ṣe mọ́ ọlọ́mọdé bá wa o ọlọ́mọdé sílé o ọjà dánwò bá wa o àtọwọ́ àtàwọn ẹbí wa. lẹ́yìn ìdí eléyìí inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ gbogbo ti jáde ọlọ́mọba àlejòọ́lá ń wá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni ìrà ànábì wàá kórè kìtàbẹ̀ sọ́rọ́tì máa kà fáwọn èèyàn máa ṣèrántí nínú tírà tí ṣe alukurani ta fọ nípa ìtàn Ibrahim anábìwa Ibrahim kúrúkọ fáwọn èèyàn. إنه كان صديقا نبيا Ẹgbẹ́jọ́ ànábì Ibrahim káà sọ bọ́ yìí, olóòtú ẹ̀dá ni ànábì ọlọ́run ti fún mi pẹ̀lú àbẹ́rù gan-an olódodo yẹn ni ànábì ọlọ́run fi kọ́ ni àwọn ọmọ létí ẹ wo bí ọlọ́run pàlẹ́tì ọlá ó ti tún ábárù kánà yẹn abẹ́ǹkan ó tún wá fi fífà sí sìdíkọ́n nàbíyán abẹ́ǹkan ọkọ̀ fi sìdíkọ̀ síwájú pàdé nàbíyá tẹ̀lé tó kó pa ti sọ pé nàbí yá ṣáájú náà káàtájú lábíkiri síbi kọ́mọ́. Ọkọ̀ àbí fìdí kọ̀yẹ ṣáájú ká lè mọ̀ yí pé ọlọ́run bá lè jọlá ní ìtìmọ̀mù pẹ̀lú òdúgbò kan níbi Ibrahim ní. Ó tún wá jẹ́ àmọ̀ yìí pé kòkò àlẹ́bí ọlọ́run tún ni. Mùkù ńlá tẹ̀ nìyẹn tí ò sí léyẹ fún wòlíì tó láyé tó lè débẹ̀. Ẹ wòlíì ìṣẹ́lẹ̀ kan ni wọ́n wòlíì rẹ̀ wòlíì tá kò sáà nẹ́bí ọlọ́wọ́ kankan tó wò jẹ́wò lì rẹ̀ tó le tó. gbogbo orun tó nǹkan ò lè wò tó kò sí tẹ́lẹ̀ bí kò rí ọlọ́wọ́ náà tó ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa lọ. ẹ wòlíì ẹni tó jẹ́ wòlíì lọ́dọ̀ ọlọ́run òun lẹni tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa jùlọ ẹnà àkọọ́lọ̀ kọ́ ẹnìjà wá àti kọ́ọ̀kọ̀ ẹni àkọọ́lẹ̀ tó jẹ́ ẹni pàtàkì lọ́dọ̀ òun lẹni tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa jù. ẹ mo bọ́ lẹ́kàlí forty days ló fi dá ó ti wòlíì ọlọ́run kọ́ra inú kan dá ló ti dá. wòlíì ọlọ́run ti hùwà tọ́lọ́wọ́ bá òfin wòlíì ọlọ́run ti òsì ìjọ inú ọlọ́run. ẹni tó jẹ́ wòlíì ọlọ́run bá jù kò lẹni tí ń tẹ̀ láti ọlọ́run ọba. kódà yẹn lè má máa fún wòlíì mi ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run wòlíì mi ìdí ìyẹn ti ju wòlíì tó yájú òun náà lè ọlọ́run ọba. tẹ̀ láti ọlọ́run ọba lọ́kùnrin àdékùn tọ́nà ọba fẹ́ ẹgbẹ́bí tọ́nà ọba ọ̀fẹ́ wòlíì ni ọ tọba ti rí náà. ayé lè mọ́mọ́ pẹ̀lú wọ́n lè má ta ọkú pẹ̀lú wọ́n lè má bàbàrà rẹ wọ́n lè má béèrè rẹ. àwọn tó bá ti tó wá mara wọn náà jẹ́ ẹgbẹ́ fẹ́ mẹ́lòmí wòlíì ni ọmọ rẹ̀ fún wòlíì lò. ẹlòmí sì ń bẹ òun ló ti mọ̀ láyò fẹ́ ọ̀nà ọba láti yẹ̀ láàyè. ṣùgbọ́n kò tí wọ́n ti wá ti yọ mọ kpara mẹ yọ mọ sábàyé ẹ mọ bá mi sùn mọ kó mi jẹ wájú Ọlọ́run. lórí ìdí eléyìí ọlọ́ọ̀kà ní kọ́lá rìn ànábì wa ó ní sì bí kan olódodo ni nàbí yá ànábì láàrin ẹ̀ àti bàbá ẹ̀ nínú tó fi jẹ́ olódodo nìyẹn ibi kọ́ lálẹ́ àti nígbà tó ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n náà ń fi rẹ̀ sọ̀rọ̀ òdodo tí wọ́n ń fọ́mọ rẹ̀ sọ̀rọ̀ òdodo tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn alábàágbé pẹ̀lú òdodo ọkọ ọ̀rọ̀ ló fi ń lò ó lọ́mọ ń sọ lódodo ọ̀rọ̀ ló ń sọ fọ́pọ̀ rẹ àjẹ́tàn. Ọlọ́ọ̀bà lè tọ́lá ní ní kọ́lá rẹ̀ àbí ìwúlà nàbí Ibrahim bàbá rẹ̀ sọ̀rọ̀. Ẹ wá wo Mùsọ́láwù terminology. Terminology wa Ibrahim tó ń lò láti fi pé bàbá ẹ̀ terminology tẹ́ni tó mú respect wáyé dópin. Tó mú respect wáyé dópin. Ó ní yá àbá tí lárúbá bá lù wọn pé yá àbá àbẹ́nìkan. wọ́n lè ìfáàb ìyẹn pèèyàn tàánú tàánú bá mi ọ̀wọ́n bá mi tòótọ́ bá mi kì í lẹ́nu ní ìfọ̀mọ́lẹ́ tó pàtí mọ́kú bí mi. bàbá mi bàbá mi ó kí bàbá rẹ̀ tàánú tàánú nígbà tí wọ́n lọ́mọ ẹ̀ sí ó yẹ dáadáa lọ́mọ yìí pẹ̀lú bó ṣe pè mí. àbẹ́nìkan onílì máa ta búdú máa lára máa ṣíṣe ìbámu tó wá ti fi pé tààbùdù máa láyé máa tí ò gbọ́rọ̀ lè ń jọ́sùn fún abẹ́rẹ́ ewu ti gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀kọ́ nìyẹn o ó fẹ́ gba àìdá àtọ́ lọ́wọ́ bàbá rẹ̀ tí bàbá ń sa àìdá ó wá ṣe kíkà gbangba ló kí èyẹ bàbá bàbá ó sì burúkú kẹ́kẹ́ ń tọ́jú kí ẹ̀ káàkiri kókò wọná pẹ̀lú tọ́sọ̀ ìdílẹ̀gẹ̀rẹ̀ kókò wọná pẹ̀lú tọ́sọ̀ yẹn létí báwọn ló ti kọ̀rẹ́ ṣe àmẹ́bí bọ̀rọ̀ ìwé kọ̀rẹ́ jàmbá ṣe yìí ẹlẹ́bọ̀ olóòkà yóò ìmọ̀ ṣe àbùsù máa ní àti sùnà ọ̀tá yìí ṣe jẹ́ pé tí ò gbọ́rọ̀ lẹ́sìn. Báyọ̀ ti ń ṣe ti ń dójú tí ọ̀hún náà wọ́n kọ́kọ́ pọ̀ níbẹ̀ náà lórí ẹ̀tọ́ náà sàánù ni àdánwò ló fi fún bá ló fi fún bá mi ti fún mi ọlọ́mọ ìgbà pọ̀ níbi ìdánwò wa. ìyá tó ń gun tí ọ̀tí ọlọ́run ọjọ́ sọ́lọ́run bẹ́ẹ̀ lọ ọmọ wa kọ̀ rẹ tiẹ̀ nínú ilé ọmọ bá sọ̀rọ̀ ní mẹ́sàn-án mẹ́wàá láàrin ní Ibrahim náà ti bá bàbá rẹ sọ̀rọ̀ kí n sì bá bàbá rẹ sọ̀rọ̀ yìí. bàbá mi ọ̀wọ́n bàbá mi tòótọ́ ẹ dákun ní ṣe tí wọ́n jẹ́ tuntun tí ò gbọ́rọ̀ lẹ́ ń sìn ẹ̀wẹ̀ kọ́. wàlá yóò bú sí òtún náà orí náà ẹ̀rí gbogbo ẹgbẹ́ wọn lọ béèrè iṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ sọ ẹ̀rí jùgbọ́n yẹn wá yóyé wa wọ́n padà pàtó yẹn délẹ̀ nínú láti kọ́ láti kọ́ ni àbí sọ́ọ̀dì wọ́n sọ fáàtì náà ni nígbà tá ànábì Ibrahim eh, nígbà tó tuntun náà gbọ́ ànábì Ibrahim rí pé gbogbo wọn ṣe kí ni lọ bí ọdún wọn jẹ kan ká tó dé ànábì sì jí gbogbo sàwọn wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọn kọ́ bá rí náà ni ṣé kọ̀ kọ́ sọ fún wọn kọ́ bá ní sọ̀rọ̀ ni kí wọ́n pé ọmọ àkọ́wé dé o àwọn yòókù lórí lónìí o kẹ́ tó dé ṣe ẹgbẹ́ tó bá sọ wọn ní lọ àbẹ́ kọ́ bẹ̀rẹ̀ pé Gbogbo pé òdá sọ̀rọ̀ kíní rẹ̀ àwọn àlejò ló ní kó sílẹ̀. Kẹ́nì kan bá gbé òkúta àtẹ̀síwájú sáré oníṣe. Ṣé ń bẹ epo sílẹ̀ ìjojúmọ́? Kò sí ìkẹ́kẹ́ bẹ̀ tẹ́lẹ̀. Tí bá ń ṣe bẹ́ẹ̀ ìjojúmọ́ tí sì wá bẹ̀. Nígbà wá pé tẹ́lẹ̀ òun tẹ́lẹ̀ òun. Pàtó fi lò láàárín ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ló kọ́ wà bẹ̀ torí ìdí eléyìí anábì ibrahim wá bá bàbá rẹ̀ sọ̀rọ̀ tánútánú bá mi káà lima tá a bùdù máa láyà sílọ wà láyé bí ṣèrò ó ṣe ó ṣe pé tí ò gbọ́rọ̀ tí ò tó rí náà lè ń sìn. kódà wà láyé bí ní ìtàkẹ́ ìhà tí ò lè rọ̀ yín lọ́rọ̀ kẹ́kẹ́. kò sáǹfà ní kàtí lè fi pé ẹn àfáwa ìnìkẹ́tì wọ́n La ń fáwùkà wà láàyè ń fáwù àìsà dọ́rọ́ tí ò lè sí láǹfààní kan tí ó sì lè dáàbò bo yín kí nira àkọ́jọ́ ìṣẹ̀lẹ̀ sí. kí nira àkọ́jọ́ ìṣẹ̀lẹ̀ sábà yóò dẹ̀ lọ ìdáàbò bò yín o ọ̀nà ìkó fi lé sílẹ̀ ló sọ. ṣé àwọn tí wọ́n láwọn ò sí lọ tẹ́lẹ̀ ayé wọ́n ti wá dáa pọ̀ dáa pọ̀ dáa pọ̀ dáa pọ̀ dáa pọ̀ dáa pọ̀ dáa ọmọ sábà sọ̀rọ̀ yìí àwọn bàbá bàbá akẹ́ lánà ó padà ṣe wa ò wọn nígbà tí wọ́n ti bèrè nígbà sọ ìpè bá wọn láyé sàdán ti bèrè rí inú Islam làwọn ti bá wọn ti di aláàjì pẹ̀lú ṣètò lọ́mọ́dà. ọkùnrin nìkan ló wá pàtàkì fún wa ọ̀rọ̀ kan là ń gbọ́ síbẹ̀ ó wá ní mo ti sọ̀rọ̀ yìí bàbá tà ń sọ yìí nígbà tí mi bá ní egbó ogun náà pọ̀ ogun náà pọ̀ ogun egbò rẹ̀ ọba jáde ọmọ yàtọ̀ sí ìgbà yóò kú ó lè gan ó wá di àwọn àsìkò kan àwọn ìṣẹ̀lẹ̀ burúkú kan wá àjálù burúkú kan wá ṣẹlẹ̀ yìí ó wá ṣẹlẹ̀ síbẹ̀ ní àwọn àwọn ọmọ tó ti tó ti di baálé ilé ti méjì mẹ́ta wá kú tẹ̀lé àwọn nínú àwọn ọmọ rẹ̀ ọkọ̀ àyín ni òun wá lọ bá ọ̀ pé ah bàbá kí ló dé bẹ́ẹ̀ ṣe gbóná tó bẹ́ẹ̀ ṣe sẹ́kẹ̀lẹ̀ yìí wá sí ẹ̀dá ọba yìí. wọ́n ló oṣù wọn mà ní. bẹ́ẹ̀ ni ara sọ mi pé yóò ṣẹlẹ̀ àmọ́ lágbàá ń kọ́ lọ́sẹ̀ yìí. ẹ̀gbọ́n kan ara sọ mi lóòótọ́ aburú báyìí ọ̀ṣẹlẹ̀ àmọ́ wọ̀ lágbára kọ́ mẹ́sẹ̀lẹ̀ ẹ̀gbọ́n yìí. Níbi ẹ̀yí pé báwa ti rí i tó jẹ́ pé wọ́n di yẹ̀yẹ̀ lójú wa yẹ. Kú náà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà tó wà lóko náà bá wò ó, á máa rí tó ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ní ń ṣẹlẹ̀ náà ẹni tí ò tún kọ lọ́rùn. Ṣé wá ń tọ́ wá torí ẹ̀ sá lọ́bẹ̀ náà ni ẹ tó kọ́ fẹ́ fi dáàbò bọ́ ẹ̀ ní aburú lóbi náà òṣìṣẹ́ lọ́wọ́ bá mọ́. Ṣé ìwà ṣẹlẹ̀ ní ìtọ́jú ọjọ́ tí abúrò máa tẹ̀ wá ṣẹlẹ̀ sí ọ nínú pé òṣìṣẹ́ ọlọ́run gbàládá lórí ẹ̀. ọwọ́ á sábà bí pé òṣìṣẹ́ ọlọ́run sábúrú máa ṣẹlẹ̀ sí ọ kò lè gbàládá ó tó jìyà ni. abẹ́ni. torí ìdílé anáyíwá Ibrahim ó wá ń sọ fún bàbá ẹ̀ pé ọba kìrìsì yóò kọ sáǹfààní kan tó lè ṣe fún un ẹ̀yin lẹ́kàn wò bẹ́ẹ̀. wọ́n ní yá àbá bàbá mi ọ̀wọ́n bàbá mi mo kó pè ní kàánú kàánú ọ̀rọ̀ yìí ká mi là àwọn tí mò ń bá yín sọ yìí ẹ má fojú ọmọdé wò mí ìní kọ́díjà àní nínà lè ẹ̀ lì tí ń bá yín sọ̀rọ̀ yìí o ẹ má fojú wípé ọmọdé ni mí o já àní nínà lè ẹ̀ lì àwọn ìmọ̀ kan ti wá báyìí ni o. ìmọ̀ká ti wá bá èlé èmi ti ní àwọn ìmọ̀ká ìmọ̀ tí wọ́n sì ń sọ yìí máa ń láníyá àmì ìmọ̀ yẹn ò sí lọ́dọ̀ tí kéré ti sàlẹ́bí ọlọ́run bàbá yìí sàlẹ́bí ọlọ́run. ìmọ̀ tàwí ìmọ̀ ọlọ́run lẹ́kàn kọ́ wà lọ́dọ̀ tiẹ̀ àti lọ́dọ̀ bàbá yìí. wọ́n sọ tẹ́wọ́ wá rí bẹ̀ tẹ́yìn náà ti rí pé ìmọ̀ wà lọ́dọ̀ mi èsì kọ́ wọn yín ṣe mà lóòótọ́ tẹ́lẹ̀ ní ẹ̀wà tẹ̀lé lánàá tèmi ẹ tẹ̀lé mi àdídà fìlà tó ń tẹ̀wé ìyá màá fi ọ̀nà tó ọ̀nà tí ẹ̀ fi ṣe náà tí wọ́n náà ni màá fi hàn yìí ọ̀nà tó ṣe déédé wọ́n tẹ̀sẹ̀ yín lè bàbá abẹ́nìkan àbáyé ní kò wọ́n ní. طريقا مستقيما مثل العامل للمسلول والنجاة من المرحوم ọ̀nà tó ṣe pé yóò mú yín sí tẹ̀ wá ọ̀nà tí ó là yín níbi tí èèyàn máa bẹ̀rù ó pẹ̀lú ní ìdẹ́lẹ́bọ̀ náà nìyẹn wọ́n ti ń wá pẹ̀lú ipò ní wá lọ́sọ̀ dẹ́lẹ́bọ̀ ọlá ní wá lọ́sọ̀ dẹ́lẹ́bọ̀ ọmọ ní wá lọ́sọ̀ dẹ́lẹ́bọ̀ owó ní wá lọ́sọ̀ dẹ́lẹ́bọ̀ ẹlòmíì sì ní ó ti lówó ti bímọ ó ti nípò lọ́lá ṣùgbọ́n ń bẹ̀rù wípé káàbùrú kan máa ṣe wọ̀. àwọn àlejò Ibrahim ni èmi ò mú yín gbọ́dọ̀ ọ̀nà nítorí pé nípa pé èèyàn máa bẹ̀rù èèyàn máa ti là lọ́wọ́ gbogbo tí èèyàn máa bẹ̀rù. abẹ́nìkan nígbà yìí pé kò sí tó lè la ní kí gbogbo tí èèyàn máa bẹ̀rù tó ju káwọn méjì lọ kí ọmọ náà lọ́kàn gbogbo kí ìgbàgbọ́ sí èkó rọ́wà pẹ̀lú ẹ̀yìn. òní ọ̀la ni gbogbo nǹkan kí ẹ máa bẹ́ẹ̀. alẹ́ ibrahim tó fẹ́ kó ibrahim tó yá àbájá bá mi ọ̀wọ́n bá mi ẹ má bínú sí kí n sọ yìí ó tẹ̀rí ọmọ dáadáa bá mi ìjà tún ẹgbọ́n sí mi lẹ́nu bá mi ọ̀rọ̀ àánú ni mo ń bá ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ń bá yí kọ̀ látàbùdí ṣe ìtọ́ọ̀lù bá mi ẹ má sin ẹ má tẹ̀lé lánàá ìsúmá ẹ má jẹ́ ìdílé ìsúmá tó fẹ́ iná tẹ́ ìtọ́ ọ̀nà kàánà ní ẹ̀rọ àmà ní àfúyà èsì tẹ́rí yẹn òun ti tẹ ọlọ́wọ́ bá tó tọ́jú gbogbo ayé òun ti kọ́ tọ́lọ́wọ́ bá ọba ọba arahman kọ́ tiẹ̀ ọ̀dà yá àbá tààmì ọ̀wá tààmì ànífẹ́ ìníìrùn wájú ń sọ pàpẹ́ fún yín èmi ń páyà. Láyà má sàkà àdàbò mi lọ́ra náà. Èyí tó máa dùn kó máa fi ṣáájú ààrẹ Ibrahim ti sẹ́yìn yìí. Ọ̀rọ̀ yẹn ló sì yẹ kó sẹ́yìn. Nísòwò làkúkọ́. Ọ̀fẹ́ sàlàyé àti báwọn èèyàn fún bí àwọn tí ìlú àwọn ẹ̀káwọn ń ṣe wàá kọ́ ṣẹ̀dúwé ọwọ́ náà iná lọ́rọ̀ ọkọ̀ wọlé rẹ̀ ọ̀pọ̀ kí n sinmi ó di wọn kọ́kọ́ mọ tí wọ́n ń sìn yẹn tó dáa ó di wọn kọ́kọ́ mọ àwọn àlàyé ìtàkùnká lórí ẹ̀ ó sì jẹ́ wọ́n máa àǹfààní tí tí ń sìn ọ̀sẹ̀ pàá níta tó lè ṣe fún yín tí ò gbọ́rọ̀ tí ò lè sọ. ó lè ràn yín lọ́rọ̀ kẹ́kẹ́. wọ́n ti lè ní ń ṣàlàyé fún yín yìí ẹ má rí mi ní yìí pé ọjọ́ ọmọdé o ẹ má rí mi ní yìí ẹni tí nǹkan yé o ẹ wò kán. ẹ má rí mi ní yìí ẹni tí nǹkan yé o ẹ sì má méjì lórí tí wọ́n ṣàyè sọ yìí ẹ ó kà kẹrin tẹ́ǹsì yẹn ìlànà ni èmi wá kọ yín sọ́nà nǹkan kó o pé tó sọ yín kíkẹ́ ní sèyí náà ní ẹ̀ wá àgbẹ̀sẹ̀ lọ́dọ̀ náà abẹ́nìkan ẹ bá bí àwọn òbí tó ló bí ẹ̀rọ kà kó káwọn wọ́mọwọ́mọ táwọn ọ̀rọ̀mọ náà gbà wọ́n ti sọ pé káwọn ọ̀nà lè ọ̀lá ìdíbi ilé ìṣèlú nù tó fi dẹ́lẹ́bọ. àwọn èso tàbí ilé àwọn ìpìlẹ̀ ṣùgbọ́n bí kálọ̀ mi àwọn bímọ bímọ wá ní káwọn lọ lè káwọn lọ lè ṣe ọ̀sọ̀ ọ̀sọ̀ ọdún ọ̀sọ̀ ọ̀sọ̀ káwọn lọ káwọn lọ bí ọdún ọlọ́wọ́ bá jáde òsì wọ́n máa lọ kò ní kú mọ́ abẹ́rìkà ọ̀rọ̀ òsì lọ́dún ọlọ́dún òsòkò ọlọ́wọ́ àní àkóńtì ọ àdánwò kan wá o àdánwò kan wá o gbogbo àjọ bẹ́ẹ̀ nù àdánwò ọlọ́mọ ayọ̀ ọkùnrin àdánwò. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá ní kọ́lá ń sọ fún wa bá nàbí Ibrahim tó gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ó fi yín láǹfààní tí ń wá ọ̀nà tí ó lè mú yín rí iṣẹ́ ń wá lẹ́ẹ̀kí ní sẹ́bọ rèé ọ̀nà tó lè là yín kó de gbogbo àgbákò tẹ̀sí ní sẹ́bọ òun leléyìí. téèyàn bá gbé ọ̀sẹ̀ kan lọ́wọ́ ẹ̀ èyí nìkan rọ́pò náà ni ó fẹ́ gba ẹgbẹ́ lọ́wọ́ ó sì bákan náà ó wá ń gbé pé yé wọn yín pọ̀ ṣé wàá rí gbogbo tí ń sọ látàárọ̀ ọlọ́wọ́ di ẹ̀gbọ́n ni o ọlọ́wọ́ di ẹ̀gbọ́n ni o torí pé ilé iṣẹ́ gbà lọ yìí tí yọ̀bá lọ síwọ́ èmi àpapọ̀ àyàmọ́ sẹ́ta àdá abúlé rahman èmi ń pẹ́ àti ìyàwó mọ̀ wá jẹyìn látọ̀dọ̀ náà wà rahman fatakúlò lè ṣe ìkan àti ìyà kọ́mọ̀ àlọ́ jẹ́ sí wípé èsù ẹ padà máa wá ìrànlọ́wọ́ rẹ̀ tí wọn ò sì ní sọ̀rọ̀ tó lè ṣe fún yín náà. èsù yóò ní gàgà tó lè ṣe fún yín o èsù yóò ní ìrànlọ́wọ́ kẹta tó lè ṣe fún yín abẹ́rẹ́ nǹkan. ọ̀rọ̀ ànábì wa Ibrahim òun lélẹ́yìí tó bàbá rẹ̀ sọ ẹ̀wọ̀n bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú làákàyè àti gbogbo ìtẹríba tó bá bàbá rẹ̀ sọ̀rọ̀. Sọ̀rọ̀ yí pé làkọ́lù akọ̀lù kọ́ọ̀lù lọ́la akọ̀dárí fàwọn ńlá omi náà. Ẹgbẹ́ náà bá àlékè ọláwọ̀ kan ti sí lórí ìgbìmá ẹ̀wídò nílọ́lá òjìkàn. Ẹ dákun ẹ wú ọ̀nà tálẹ́ ìlú ẹ̀bí àbàrẹ̀ sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ gbéraga. Ó sọ̀rọ̀ gbéraga. Ó sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó sọ̀rọ̀ ọmọ tó ti oṣù wo ni bàbá pọ̀ yóò jà mọ̀ yìí pé a lọ ran ká a lọ sékéde a lọ ran ká mo yọjú rẹ fún ẹni tí ò fẹ́ràn rẹ kí ni òwì tó lò nílò rẹ mẹ́ni ẹ̀rọ kò torí pé o sì fẹ́ràn rẹ tó fi gbé gbogbo fún fún kò ní jẹ́ lójú fún ajarí ta ni wọ́n fẹ́ràn níbẹ̀ ni. torí ìdí eléyìí ìyẹn ní wàá jẹ́ tó kálukú wa lórí tá a bá ń ṣe kápá níyàn wa ṣe káwọ́ sí tá a bá ti dìde ọlọ́ máa retí pé torí ẹnìkan ló fi ṣe ṣé ìwà nítorí ẹnìkan ló fi ṣe èyàn ní ṣìṣẹ́ kaláyò ṣé tiẹ̀ torí tọ́lọ́ torí ẹni tó yọ sí ọ̀ka fún yẹn ojú ẹsẹ̀ náà ló ti ṣe ṣe ṣẹ́dùn ọ̀fọ̀ ọmọ mi nìyẹn nìyí ẹ gbogbo ọ̀rọ̀ táà lórí Ibrahim ó sì rò pé ẹ̀kí àbọ̀ gbọ́ kí ni olóòtú máa dùn àbàjẹ́ àbọ̀ bá sọ̀rọ̀ àbọ̀ bá tó ń sẹ̀ àbọ̀ bá tó mú sàrọ̀ ìyá àbá tó mú sàrọ̀ àbẹ́gbẹ́ náà ni a tó mú sàrọ̀. Ọ̀ọ́ọ̀lù Ànábì Ibrahim àbàbá Ànábì Ibrahim ní ọ̀ọ́dì wọ́n tààrí ààyè àti ìyá Ibrahim. Ilẹ̀ Ibrahim ṣé n tó ń fẹ́ ni wípé ọ̀hún ní báwa ṣe báwa ń ṣe ìrẹ́ ni wípé báwa ń ṣe yìí ọ̀hún ní báwa ṣe òòtà báwa ń ṣe ọ̀bá wọn ṣe ètò wa fẹ́ táwọn náà kó sílẹ̀ fún wọn mọ́ sí mẹ́rin Ibrahim ẹgbẹ́ ń sọ yìí kò lè rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa bú òòtà wa ọbẹ̀ ká jáwọ́ mbẹ̀. Làyé ńlá ń tẹ́tẹ́ yìí lẹ́ẹ̀bọ̀ yìí tó o bá jáwọ́ nù tó o fẹ́ yìí. Kọ́ jáwọ́ lápàtẹ́ yọ̀. Kọ́ jáwọ́ níbi tó o fẹ́ yìí kọ́ bọ́ni ọ lọ́wọ́. Nà àrùjùmá ń ná. A nìkan wá lé ọ lóko, àwa tó bí ẹnu. Kí ni wọ́n wá kí ni wọ́n wá rúkọ? Ó ti wá yàrá kẹ́ pàtẹ́ ọ̀pẹ́ ẹ̀ gbọ́ wa sílẹ̀ bí wa sí. Ọ̀sẹ̀ ọ̀bùkún láwọn òbí rẹ̀ kí òbí rẹ̀ ti gbọ́. Ṣébóbi kan ní sọ máa ọmọ rẹ̀ yìí. Ọmọ tí ń pè sí di oríire. Tí ọba kó wájú bá pè kò kó orí ẹ. Kódà máa tó ta àwọn èèyàn fẹ́fẹ́ ní ọlọ́kọ̀. Pariwo ọlọ́lọ́lọ́ lágbárúgbó yìí. Wàjúr ní Màlíyá ọ̀yá yẹra fún wa yẹra fún wa. Yẹra wàjúr ní Màlíyá. Tákìtì sí mọ́tò lọ́mọdé láyé. Ìfẹ́ ìfẹ́ orí náà ẹrù sì tó jáde ẹ̀kọ́ nìyẹn o wọn ló lè kẹ́kọ̀ọ́ ni o wọn ń kàtà ń wọn bá ń pa ìtàn fún wa àtọkùn ìsàlùkù wa náà ká kẹ́kọ̀ọ́ ni afẹ́nìkan. wọ́n ní wọ́n á sọ̀rọ̀ yìí kí lànà ìjọba tó fọ̀ dé sí. àná ìbúrọ̀ mi ní kọ́lá sàlámù ní àlẹ́ ìṣẹ̀lẹ̀ bá mi. ọ̀dà ẹ̀ ṣe wí ọ̀gbọ́n ṣe wí. sàlámù bẹ̀yẹ ìdíkọ́ sálámù sí àbá rẹ̀ sálámù bẹ̀rẹ̀ púpọ̀ láàmì ẹ̀ṣẹ́ àgbà láfíà láàyè wọ́n túmọ̀ sálámù yẹn sálámù àlè ọba ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ rẹ̀ ti ń sọ yìí síbi náà ìjà tíìsì náà ní fẹ́ sàlámù bẹ̀rẹ̀ nìyẹn o ẹnìkan sáré wa á bẹ̀rẹ̀ ọlọ́run kó máa bá yìí ń kọ́ tíìsì ni ẹnìkan náà bẹ̀rẹ̀ فرقان يعني عباد الرحمن الذين يمشون على الأرض هولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما يعني عباد الرحمن àwọn ẹrú sọ̀rọ̀ náà lódodo tó bá rìn lọ lórílẹ̀ ọ̀rẹ́dà àkọ́kọ̀ọ́bá ọmọlẹ́ṣà ìlú tí wọ́n á pàdé àwọn aláìmọ̀kan tí wọ́n sọ̀rọ̀ kọ́kọ́ sí wọn wọ́n sọ̀rọ̀ burúkú sí wọn Ìjọ́gà lọ́wọ́ nígbèrè kọ́ọ̀lù kàlàmà tọ́ àwọn ọ̀tá. Ìgbọ̀ ìjà yanjú tí wọ́n ń bẹ nílẹ̀. Àlàáfíà làáfi gbé abẹ́nìkan. Bẹ́ẹ̀kẹ́lẹ́ láti ẹ̀mọ́ bìí ni ìjà yanjú ẹ̀ ẹ̀ríkà. Ọlọ́ni àwọn ẹrúsẹ̀ ọlọ́run gidi lórílẹ̀ ayé nù. Àwọn tó wàhálà tó tẹ́ káwọn àti ìkọ́ ọjà. Tó tẹ́ káwọn àti ìkọ́ ọmọ wa rí sí wa ah, ó nyara wọn lóbì. Ìjọba wọn ìgbà wọlé nù bí ẹ̀sùn wọn àwọn nínú àrẹ́bìrán náà ní sàlámù àlẹ́ ìkírẹ́ bá mi àlàáfíà lè ní fẹ́ o ọ̀là látọ̀dọ̀ ọlọ́run òun làwa ń fẹ́ o àwọn ọ̀fẹ́ wàhálà àtijọ́bọ̀ o kódà tá a ṣẹ́gun látàrọ̀ bí màá tó padà ẹ̀rẹ́ lọ́hùn fún ọkọ̀ àgbóṣìṣẹ́ ó jẹ́ pé ayẹyẹ lè tún padà wà mọ̀ tó hà ọlọ́run padà sí sára ìgbọ̀n mọ́mọ́ yìí fún bàbá rẹ̀ ṣe ń àforíjì fún tẹ́lẹ̀ bọ́ rò pé yóò jáwọ́ bí ẹbọ yẹn ni ẹni tọ́lọ̀ bá bẹ́ẹ̀ bà náà òkú tí bá rẹ̀ bá kú sí bẹ́ẹ̀ bọ́ àìsàn bá fún o àdáwò tiẹ̀ ni gbogbo ìgbìyànjú rẹ̀ tó ṣe kó tó jáde láyé náà ni ọwọ́ á sì gbẹ̀yìn tó ṣe kí ló dé tó jáde láyé náà ó bá ti kú ọwọ́ lọ́ọ́ bò mẹ́lẹ̀ bò mẹ́lẹ̀ ẹ̀tọ́ bàbá rẹ̀ ni kìsì kúrò ní tirẹ̀ àmọ́ ò ní sàdúrà fún. orí ìdílé àdúgbò ìwọ wá ní ìyẹn nígbà tí ó rò pé yóò ti kẹ́ni o yóò já wọ níbi ẹbọ. wọ́n lé ta ọlọ́run padà sọ́nu ayé àmì ìpè àná ìbùrọ̀lẹ́ mọ̀ padà náà tó nígbà padà tó kẹ́ni kọ̀ lẹ́tọ̀ sí okú lẹ́lẹ́bọ ni. ẹnà kàánà bí àfi ìyá àlẹ́bẹ̀rẹ̀ wà ń ròyìn náà bá ìpínlẹ̀ ọba mi ẹni ń sọ yóò yàtọ̀ mọ̀ àmọ̀rì ọba tí gbogbo ìgbà tí àlejò ìlú wa wà láyé tí àbá rẹ̀ wà láyé ó ti ń bẹ lọ́wọ́ kọ́lọ̀ òfurufú jìn àbá rẹ̀ kí bàbá yóò lè padà sí ibi ìtàn ọlọ́run ọba mọ́tò ò ti bẹ́ẹ̀ bàbá yóò padà o àìwá padà bàbá yìí àlejò ìlú àti kẹ́ni ọ̀gá jáwọ́ ibi ọ̀rọ̀ bàbá rẹ̀ kọ́lọ̀ ọba rẹ̀ kọ́lá padà fún wa ní kọ́sùmù kọ̀ǹtẹ́ínà eh, ọlọ́run tó fọ́ ìmáta nàní nàbí yìí ìkọ́sà nàbí ọlọ́run àlẹ́bí nà ámàlò àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú wọn ayé tẹ́gì fi rú lílú mùsùlùmí kí àforíjì fẹ́ ìjọba jẹ́lẹ̀ bò. ẹ̀rín kan lọ́wọ́ sọ̀rọ̀ sọ́kùn tó wà. ó làwọn ní wàláwó káná ó lè kó bá mẹ́mbà rè mẹ́tọ́ta yẹn láhùn láwọn wà sábà jù yìí. ọ̀rọ̀ ní kọ́dà ó ṣe pé ní ẹni tó súnmọ́ wọ́n bá ti dé kànú méjèèjì ní ẹbí ẹni èèyàn gbọ́dọ̀ gẹ́gẹ́ ní èmi tọrọ àforíjì fún ọ. ọlọ́sì kan ètò wàhálà ọ̀rẹ́bẹ̀rẹ̀ wọn wà pọ̀rí káàná sí ìlà kó fún àtọ́ ní ására sí ìkọ̀ yìí ọlọ́ni àríkọ́ ti dáadáa bí fún ìlànà méjì lọ yìí o. wọn lẹ́dí ìnàmá àwọn tó ń gbàgbọ́ pẹ̀lú ẹ̀ kíri kọ́ ní lìkọ́ nìyín nígbà tí ń sọ fáwọn jẹrọ iná búrọ̀ á lè ń kó ń tọ̀ wọn yóò yọ ìta àgbẹ̀ náà fún pẹ̀lú yín ẹ̀ gbáwọ́ mẹ́ abẹ́ nǹkan. Èmi yọ wá lọ́sẹ̀ wà ní Mákàbù nínú mi lórí láì gbogbo ẹgbẹ́ sí ìta àtò fẹ́ràn. Bárnáàdì kan àwọn tí wọ́n tàbí ti tẹ̀sí. Kọ́dà wàkàdà àbẹ́yìn náà àbẹ́yìn lọ́kùnrin dáadáa wà. Ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin wa o. Kálùbàgùtọ̀ àti ìkórira iṣẹ́ ìṣẹ́ àgbàjá láéláé. Àtàtúmì ló ti là ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ agbọ́lọ̀ kan tuntun. Ilá káwọ́lá Ibrahim Làbíyì wọ́n láti ọ̀rọ̀ ká àdúgbèrè ọ̀rọ̀ ká lórí ìbúrọ̀ ẹ̀dùn fún àbá rẹ̀ pé láàkẹ́jú lákà ẹ èyí tí mo sọ tẹ́lẹ̀ pé mo kọ́ra àforíjì fún ọ yẹn wà má àmì kù lákà nínú ọ̀nà ìtì àárẹ̀ lágbára nǹkan táwájú ọlọ́wọ́ fún ọ. ọlọ́wọ́ bàálẹ̀ kọ́ láti yéte mọ̀ pé kí ni ìfẹ́ ntọ́lẹ̀ kọ́kọ́ àforíjì ọlọ́wọ́ orí ìdúró ọlọ́wọ́ bàálẹ̀ kí ọlá ó ń sọ eléyìí fún wa bẹ́ẹ̀ nípa àríyá tó bá rí bẹ́ẹ̀ ṣe ẹni ṣe náà máa ṣe tẹ́tẹ́lẹ̀ ní gbọ́ máa yẹra fún yín wọ́n máa tẹ̀dí òun náà ní ìlú onílà àti tẹ́tẹ́ ń pèsè àtúntò náà pàdé wọ́n sí ẹ̀rọ mọ̀ wá bẹ̀rẹ̀ wọn pàdé àṣà ó ṣe é ṣe bọ́lá wọn pàdé. Allah ko na bituwa a ayi rabbi shafi'iyya kí má jẹ́ ní tí ó fọwọ́ bólẹ̀ ṣèkíyà mẹ́rin kí má jẹ́ ní tí ó fọwọ́ bólẹ̀ níbi àdúrà mi sì ń bẹ ọ̀rẹ́ ọlọ́run lórí wípé ó pa foríjì fún mi ó sì máa ń tọ́wọ́ bá mi náà sọ́nà ó sì ń tọ́wọ́ bá mi kùnà gbàdúrà ó fi hàn yín pé ọ̀gá àti bẹ́ẹ̀ni sọ̀rọ̀ kò lè léyìí àbẹ́ntọ́nà bá tiẹ̀ fìdí padà òògùn ó fi ní àwọn ìwà kan ọgbọ́dọ̀ ọ̀bọ̀ ti bá lè ẹ̀rí ọgbọ́dọ̀ ọ̀bọ̀ ti bá torí kọ́nà ọ̀bà àlejò lásìlọ̀ fún wa ẹ̀wọ̀n ní sọ́ọ̀tì dìtìmán ọ̀nùwà وصينا إنسانا بوالديه حملته أمه وانا على وان وفصله عامين أن اشكر لي ولوالديك إلي المصير أو في ردوان تجادات يوم تجادات يوم وإن جاء على أن تشرك بي فما يجعل لك بقوة ما قلنا فلا تطيع مثل اليوم يوم وصينا ما في الدنيا معروف لا وصيك هذا لا يوم láti kí ìbáṣepọ̀ yé lọ́jọ́ sí ọ̀bàjẹ́ láàrin wa àti wọn pẹ́ẹ́ àtẹnìkan ojú ìdílé yìí ọlọ́wọ́ balẹ̀kọ̀ ọ̀la ó sì wà lọ ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ká mọ́ ọ̀dà láti bá òbí wa lò ọ̀dọ́lọ́wọ́ balẹ̀kọ̀ ọ̀la ọlọ́wọ́ dákun ẹ̀dá sí ìdákọ̀sẹ̀ látara àwọn òbí wa o kọ̀sẹ̀ àwọn tó ti lọ́nà òbí adé mùsùlùmí tó máa forí wa yábí wa wọn ẹ̀yìn eléyìí صلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نعم السلام نعم.